Praise the Lord. Hallelujah. Mo gbàdúrà fún ẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Níbo ni ayé fi ògo rẹ sí tí wọ́n fi ń dá ọ lóró? Bíbélì fi yé wa wípé ó ní ọwọ́ ọ̀tún Olúwa lágbéga. Bẹ́ẹ̀ sì ni ó ní ọwọ́ ọ̀tún Olúwa ń ṣiṣẹ́ agbára. Níbi tí ayé fi ògo rẹ sí, àánú kó fà ọ́ jáde níbẹ̀. Ọwọ́ ọ̀tún Olúwa kó mú rere lé ẹ lọ́wọ́. Ẹni wo lórí àṣírí ìràwọ̀ ayé rẹ tó wá fi ń dà ọ́ láàmú? Lábẹ́ bó ti wù kó ó máa ní ẹ̀rí ẹni tí ẹni tó rí àṣírí ìràwọ̀ rẹ tó wá fi ń dà ọ́ láàmú lójú ẹ̀mí rẹ yóò ṣẹ̀sìn olúwa yóò fojú rẹ rálẹ̀ wàá sì rí ògo rẹ lò jésù olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ súnmọ́ bí ẹ sáré gbọ́ àṣírí kí n tó máa lọ nítorí pé kò sí àkókò gbọ́ mi o gbogbo ẹ̀yin tí ẹ pè mí tẹ́ ń bèèrè ọ̀nà àbáyọ ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn màá sọ díẹ̀ fún ẹ màá wá tó wá sọ bí o ṣe àwọn ìràwọ tóhun tó o ní iṣẹ wo ló yẹ kó máa ṣe tí n bá lórí ọfẹ lẹni ní àkókò yìí màá sọ tí n bá ti lórí ẹ sọ àtijọ sọ nínú fídíò ẹyin tẹ ń pè tí ẹ bá pè tí n bá gbé kọ yín ẹ má bínú sọ fún yín ẹ máa whatsapp ẹ máa drop message ẹ ṣe voice note ẹ type màá reply tó bá compliment fún mi god bless you now ìràwọ omi má dẹjà ìràwọ omi ò lè fẹ ìràwọ iná ẹgbọ́ o ṣùgbọ́n mistake tá a ti ṣe ni pé o ti lè bára rẹ ní situation báyìí bóyá o bá ara rẹ láàrin ìràwọ̀ omi àti iná tó dẹ̀ mọ̀ ní tó bá mọ̀ wò mọ́ tó ti wá fẹ́ra rẹ kì í wá ṣe orí bíbẹ́ hmm? lóògùn fífọ́ the solution ni wípé kí ló wá fà á kí wá la lè ṣe tí yóò fi rọ̀ wá lọ́rùn ọ̀nà àbáyọ wa o spiritual compatibilism yẹn wà tó jẹ́ wípé yóò rọ̀ yín lọ́rùn nítorí pé ẹ ti bá a ṣe ẹ ti wà nínú ẹ̀ torí nígbà tá a ṣe àkọsẹ̀jáyé rẹ nígbà tó wà kékeré wọn ò lórí ọ̀fẹ́ àti sọ fún wa so o ti wá bára rẹ nínú ẹ̀ báyìí kan ní pé kó wá fi ìgbéyàwó rẹ sílẹ̀ kó sá kúrò mẹ́rin hallelujah dada so ohun tó wà níbẹ̀ ni pé ọmọ ọlọ́run ń gbọ́ mi dada ìràwọ̀ omi àti iná ò lè fẹ́ra ìràwọ̀ erùpẹ̀ àti iná wọn ò lè fẹ́ra ìdí tó wá fún wa wípé ìràwọ̀ erùpẹ̀ àti iná ò lè fẹ́ra ni pé bí iná tó bá ju iná tí iná bá jó ilé dáadáa ọlọ́mọdé kéèyàn rí ìjà iná tí iná tó bá jó dáadáa ẹ lọ fọwọ́ lọ fọwọ́ bá iyẹ̀pẹ̀ yẹn erùpẹ̀ àbí ara ògiri yẹn àbí ẹ fún kí nǹkan lù ú yóò ti wíìkì á wíìkì iyẹ̀pẹ̀ yẹn kò sí bá ti lọ sìmẹ́ǹtì so á wíìkì ẹ̀ á rọ̀ ní ìyá jẹ tó o bá dá àrò gan tẹ́ ẹ bá dá àrò ẹ rí wípé tí wọ́n bá ti kó àrò yẹn kúrò níbẹ̀ ẹ fọwọ́ ṣe bí irú yẹn ilẹ̀ yẹn á máa máa rọ̀ máa ẹ ẹ lè fẹ́ra yín àkàntara wa jẹ ni ìràwọ̀ erùpẹ̀ àti iná ò lè fẹ́ra wọn irọ́ ni atẹ́gùn àti iná ọmọ àyá kan náà ni wọ́n ní wọ́n lè fẹ́ra wọn omi àti erùpẹ̀ ẹ lè fẹ́ra yín yìí atẹ́gùn àti iná ẹ lè fẹ́ra omi àti erùpẹ̀ ẹ lè fẹ́ra omi àti iná ẹ ò lè fẹ́ra atẹ́gùn àtomi ẹ lè fẹ́ra bó omi bá ti tù <laughs> bó omi bá tún gbóná kí ló máa jẹ́ kómi tutù ṣèbátẹ́gùn ló máa jẹ́ kómi ó tutù ìyẹn ni wípé atẹ́gùn àtomi wọ́n lè fẹ́ra wọn ṣùgbọ́n tẹ́ ẹ bá wá fẹ́ra yín tí nǹkan ò bá lọ dáadáa nǹkan kan ló ń ṣẹlẹ̀ níbẹ̀ kí ló fà ní wípé lára kí ọfà ti gba ọkọ àbí ìyàwó nígbà míì kẹ̀dínlẹ̀ a máa ń bí ọmọ ọkọ àti ìyàwó tó jẹ́ pé ìràwọ̀ omi àti iná náà fẹ́ra wọn ní ìgbà míì wọ́n máa ń bí ọmọ tí yóò jẹ́ kí wọ́n ṣoríire tó máa là wọ́n firstborn wọn torí má jẹ̀mú wọn ò ní fẹ́ ká jìyà lásán ò ní fẹ́ ká jìyà lásán so ìdí tí mo fi sọ wípé kì í ṣe pé torí pé o ti ṣe ọkọ fẹ́ báyìí ó wá lọ fi ọkọ sílẹ̀ nùnùnùnùnù èyí tí ẹ ń béèrè ìbéèrè yẹn ló ìrọkọ o èmi ò ń ṣe wòlíì tó máa ń parọ́ fún yàn máa ń sọ òótọ́ fún ẹ kì í ṣe ìyẹn ní solution solution ni pé comparative spiritualist tí wọ́n máa tí wọ́n máa bá ẹ kalẹ̀ tí ayé ìrè á fi dìde mo ló máa gan ó bá parí ojú ṣe ṣe rí lẹ́nu ẹ̀ ojú kò ti lówó kó o ti rí ṣe kọ́là rẹ ti dayọ̀ àwọn àkáǹtì ẹ̀wà lókè kò tí wọ́n pè tán sọ wípé kò síṣẹ́ fún wọn gbogbo nǹkan dàrú gbogbo ń yọ wọn ẹlòmíì gan ò ẹlòmíì gan láya ẹlòmíì kì í ya ni àbọ̀kọ ọ̀run ló ń disturb ẹ̀ mo ti sọ fún ẹ ẹ má pè tẹ́ ẹ bá pè mo lè má gbé àbí tẹ́ ẹ bá fẹ́ pè mí ẹ ti pè mí ní ọwọ́ alẹ́ pátápátá ìgbà yẹn màá gbé kọ ní ọwọ́ alẹ́ nìkan ẹ pè mí ó bẹ́tà kó whatsapp nọ́mbà mi tí màá reply yẹ zero eight one three one nine three zero nine six zero olú ìjọ mi ń bẹ ní Ondo State wòlíì àti ajínrere ap adésànyè ní orúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí bàbá àṣírí ìràwọ̀ ẹ̀dá ìràwọ̀ ẹ̀dá gbọ́ mi wọ́n á fẹ́ sọ àṣírí kan fún ẹ tó o bá jẹ́ ìràwọ̀ omi headline ló yẹ kó o ṣe kó o máa ta nǹkan tẹ́nu ń jẹ kó má ta nǹkan tẹ́nu ń jẹ kó má ṣe kíni kó ṣiṣẹ́ headline àbí kó bá wọn ṣiṣẹ́ àwọn àwọn tó máa ń àwọn granite tó máa ń já iyẹ̀pẹ̀ káàkiri tó máa ń ṣe tó máa ń já iyẹ̀pẹ̀ fáwọn tó bá fẹ́ kọ́lé iṣẹ́ tó lè ṣe nìyẹn o lè ṣe block industry o lè ṣe eh, fúsọ tó fẹ́ tà o lè máa ta o lè ní dẹ́pọ̀ ilé eh, dẹ́pọ̀ soft drink àbí dẹ́pọ̀ eh, nǹkan mímu torí pé kí ni ìràwọ̀ rẹ ló ń ta so mo ń sọ ẹni ìràwọ̀ omi tá a sọ̀rọ̀ nípa yín ṣe máa pé ìràwọ̀ iná wà afẹ́fẹ́ wà erùpẹ̀ wà àti omi wà ọ̀nà àbáyọ ní kálukú ó yàtọ̀ sí